bíbẹ èkó wò fún ọ̀sẹ̀ kan ọjọ́ kejì visiting Lagos for one week day two onílé host or hostess àlejò visitor ọ̀rọ̀ sísọ láàrin onílé àti àlejò conversation between the host or hostess and the visitor onílé àlejò ta ni who is it onílé èmi ni òun ẹ káàárọ̀ ṣé ẹ sùn dáadáa it's me good morning hope you slept well àlejò bẹ́ẹ̀ ni mo sùn dáadáa àdúpẹ́ yes i slept well thank you onílé aago méje ti lù mo fẹ́ máa lọ síbi iṣẹ́ it is seven o'clock i want to go to work àlejò ha aago méje ti sáré lù mò ń bọ̀ mo ti múra tán ha it's already seven a.m. i'm coming i've finished dressing onílé ó dáa mò ń dúró oúnjẹ àárọ̀ ti ṣe tán okay i'm waiting breakfast is ready àlejò kí la fẹ́ jẹ láàárọ̀ yìí what are we eating this morning onílé ògì àti àkàrà ni ó yá ká jẹun it is indian corn starch and fried bean cake onílé àti àlejò gba àdúrà wọ́n bẹ̀rẹ̀ sí jẹun the host or hostess prayed and began to eat àlejò ó ṣé kú àlejò mi mo gbádùn oúnjẹ náà fi abọ́ sílẹ̀ màá palẹ̀ mọ́. Thanks for hosting me. I enjoyed the meal. Leave the plates. I will clear up. Onílé, mo ti fẹ́ máa lọ sí ibi iṣẹ́. Mo ti gbé ẹ̀wà rírò àti gààrí sí ibi ìdáná fún oúnjẹ ọ̀sán. Tí ẹ bá sinmi tán tí ẹ fẹ́ nájú ládùúgbò, ẹ pe Folúṣọ́ ní ilé kejì kó sì yín jáde. I'm about going to work. I have kept stewed beans and gari coarse cassava flour in the kitchen for lunch. If you want to take a stroll around the neighborhood, call Foluso from the next house to accompany you. Àlejò ó ṣé ó dàbọ̀ ó rẹ̀ mí màá sùn díẹ̀ sí i ṣùgbọ́n màá pè Foluso mo bá jí. Thank you. Goodbye. I'm tired. I will sleep a little later and call Folúṣọ́ when I awake. Onílé ó dàbọ̀ màá ṣetán níbi iṣẹ́ ní aago márùn-ún àbọ̀ ó yẹ kí n délé títí aago méje tí kò bá sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Goodbye. I will close from work at 5:30 p.m. I hope to get home at about 7 p.m. if there is no traffic jam. Àlejò udabe adupe. it's fine thank you. Onílé ẹ kú ilé o ṣé ẹ sinmi greetings hope you had a good rest. Àlejò káàbọ̀ Oma ya ya. yá ó ti dé láago Me, mo sinmi dáadáa Folúṣọ́ mú mi jáde sí àdúgbò. Welcome your return at 6:30 p.m. was quick. I went around the neighborhood with Folúṣọ́. onílé bẹ́ẹ̀ ni kò sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ṣé ebi ti ń pa yín? Yes, there was no traffic jam at all. Are you hungry? àlejò rárá mo jẹ oúnjẹ ọ̀sán tí o gbé sílẹ̀ ni níbi aago mẹ́fà ni. no i have just eaten the lunch you left for me at about six pm. onílé ó dáa bẹ́ẹ̀ èmi náà ti jẹun níbi iṣẹ́ mo máa ń lọ palẹ̀mọ́ láti sùn ṣùgbọ́n mi ò lọ síbi iṣẹ́ lọ́la à ṣeré jáde ó dàárọ̀. That is good. I have also eaten at work. I am going to get ready to sleep but I am not going to work tomorrow. We will go for, for outing. Good night. Àlejò ó dàárọ̀ good night.